QH Radio. From Accra to the world, omilẹ̀ títí ó kárí ayé. QH Radio làwa ń gbọ́. Fún orin tó kún rẹ́rẹ́, àtètò tó yọrantí. QH Radio làwa ń gbọ́. Fèrè ìdárayá, àtọ̀rọ̀ òṣèlú. QH Radio làwa ń gbọ́. Ẹ bá wa dòwò pọ̀ ajé ó bugbájẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ gbọ́. QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń gbọ́. from Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́. ǹjẹ́ ká tún máa kíra wa àtúkàbọ̀ padà sí ilé agodo QH radio studio tá a wà ní Accra lórílẹ̀‐èdè Ghana ní apá abita wa tí a ti mú gbogbo àwọn ọ̀rọ̀ lọ́lọ́kùn òjọ̀kan eléyìí tí a sọ fún pé ó ń ṣẹlẹ̀ káàkiri tá a sì ti sọ fún pé a ní dádúró bí ó bá ṣe ń lọ òun náà ni bí a ṣe máa tẹ̀lé a sì ti mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa náà ẹ̀yin gan ibi kí ojú ọmọ tì wá ibẹ̀ lẹ́yìn náà wà tí ẹ sì ń láǹfààní láti máa bá wa lọ lórí ètò yìí akín lọ́tún akín lọ́sì àtúkìyín pé etí tẹ́ fi ń gbọ́ wa ọlọ́run ò ní jẹ́ kó di o ṣẹ̀dẹ̀ rí ojú tẹ̀ ń lò tẹ́ fi ń wù wá ojú náà ò ní fọ́ àtàwọn àti yín ayé kan rìn kése ẹ̀mí wa gùn àárí bá ti ṣe àádẹ́rí ọ̀nà gbígbà ẹ tún kàbọ̀ sí ilé agodo QH radio studio eléyìí tá a wà ní Ghana àwọn ọ̀rọ̀ kan ló jáde nípa àwọn mínísítà tuntun tí wọ́n ní Tinubu ṣẹ̀yàn ṣàdédé ni àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní fi gbé bọ́nú ni ẹ bá bẹ̀rẹ̀ sí ní pariwo ni ẹ bá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kan pé àà kí ni nǹkan tó dé kí ló ṣẹlẹ̀ ọ̀nà wo òun ni ọ̀rọ̀ yìí fẹ́ gbà ǹjẹ́ ẹ mọ̀ pé ibi táwọn èèyàn ò fọkàn sí ibẹ̀ ni ọ̀rọ̀ padà báyọ̀ o ibi táwọn èèyàn ò fi ọkàn sí ibẹ̀ òun ni ọ̀rọ̀ padà báyọ̀ o náà bá ní pé wọ́n yọ orúkọ ẹnìkan kúrò ó sì dùn onítọ̀hún gan Mariam Shetty òun ni orúkọ ẹni tá à ń sọ yìí kí wá làwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n yọ orúkọ rẹ̀ kúrò ẹ máa sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Muslim ẹ̀yin tó jẹ́ pé àdúrà jẹ yín lógún láti lọ sí orílẹ̀-èdè Saudi Arabia iléeṣẹ́ tain International agent and Travel ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n kó àwọn èèyàn rìnrìn àjò lọ sí Mecca lọ́dún 2023 gbogbo àwọn tó tẹ̀lé wọn lọ tí wọ́n gbọ́ wọn lórí ètò yìí àtàwọn tí ó jẹ́ pé bòmíì náà yín wọ́n ti tẹ̀lé wọn lọ wọ́n làwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n wá ní ká máa sọ fún yín pé ìwọ tó bá fẹ́ lọ sí umura December àbó fẹ́ lọ sí umura inú àwẹ̀ àbò fẹ́ lọ mọ́kà ọdún tó ń bọ̀ wọ́n ní kẹ́ ẹ tètè pe àwọn kó tó di pé ẹ lọ mọ́ sanwó gegere lọ́dún tó ń bọ̀ o fẹ́ lọ sí umura dìsẹ́mbà tá a wà yìí àbò fẹ́ lọ sí umura inú àwẹ̀ àbí wọ́n tó fẹ́ lọ mọ́kà lọ́dún tó ń bọ̀ wọ́n ẹ tètè pè wọ́n ẹ máa béèrè àwọn packages tí wọ́n ní ẹ béèrè èló ni umura dìsẹ́mbà ẹ béèrè lọ́wọ́ wọn èló ni umura inú àwẹ̀ kódà kẹfẹ́ láì díà nípa iye owó hajj ọdún tó ń bọ̀ wá fún yín ẹjẹ́ agbọ́pọ̀lówó iléeṣẹ́ Kiblatain International Hajj umura Travel kó tó di pé a tẹ̀wájú. Yeah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 ẹ̀yin tẹ́ fẹ́ lọ ṣe umura nú àwẹ̀ ẹ̀ tètè bí wọ́n léèrè ẹ̀yin tẹ́ fẹ́ lọ mọ́kà ọdún tó ń bọ̀ ẹ̀ wọ́n léèrè gbogbo àwọn kìíní yẹn nọ́mbà ẹni tó gangan rèé torí pé head office wọn Canada ló wà ẹ gba nọ́mbà ọ̀gá àgbà tó ní yẹn plus one seven eight zero six eight zero two one eight four plus one seven eight zero six eight zero two one eight four ẹ gbọ́ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí plus one seven eight zero six eight zero two one eight four bó ṣe jẹ́ nìyẹn bákan náà kẹ́ má gbàgbé iléeṣẹ́ oea apps iléeṣẹ́ tó jẹ́ pé ewé àtegbò òun làwọn ń lọ papọ̀ tí wọ́n dẹ̀ ní ká máa sọ fún gbogbo ẹni tó bá ń ṣe àìsàn kan tàbí òmíì wípé ẹ lọ́ fọkàn balẹ̀ o iléeṣẹ́ kibla time àti polówó tiwọn lẹ́ẹ̀kan mọ́kànlá wọn ń kó yẹn lọ tó bá wá jẹ́ ti ewé àtegbò nípa àìsàn tàbí àrùn iléeṣẹ́ oea àwọn ni wọ́n nìyẹn ẹ pè wọ́n ẹ sọ̀rọ̀ àìsàn tó bá ń ṣe yín lọ́wọ́ kan ni wọ́n á dẹ̀ fún yín lóògùn tẹ́ máa lò sí wọ́n á dẹ̀ bá yín DHL ránṣẹ́ ara yín sì máa gbà láàfíà ó tán. bákan náà gbogbo ẹ̀yin èèyàn tó bá jẹ́ pé ń kojú ogun kan tàbí ogun míì tẹ́ rí i pé ti ṣẹlẹ̀ yìí ó fẹ́ dàbí pé ogun ni bóyá spiritual problem àbáwọn ogun pẹ́pẹ́pẹ́ tó ń di yín lọ́wọ́ lórí àwọn nǹkan tẹ́ ń ṣe ẹ pè wọ́n kẹ́ ẹ béèrè fún ọṣẹ túdè ọṣẹ túdè tó ń tuni sílẹ̀ kúrò nínú ìṣòro ẹ polówó wọn lẹ́yìn polówó ìkáwátẹ̀wájú oea herbs and shrub spices. oea. Oh, gbangba gidigbala dúró fún ìlera tó péye. ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò gbà. oea herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣakọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karama ayuni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and strong spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and strong spices lónìí kó gbà kó jura wọn lọ wọ́n wà ní oea compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology Ilese ìjẹ̀bú ogun state ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea herbs and strong spices ìlera rẹ ló jẹ wá lógún. ìlera gbogbo èèyàn ló jẹ wọ́n lógún gẹ́gẹ́ bí a ṣe ń sọ fún yín ẹ gba fóònù nọ́mbà tẹ́ máa pe ẹni tó ní oea sí ti iléeṣẹ́ oea tí wọ́n ta ewé àtegbò àtọ̀ṣẹ́ túdè lélẹ̀ plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero nọ́mbà tiwọn nìyẹn níléeṣẹ́ oea now ẹ wá já tẹ̀wájú ẹ já tẹ̀wájú lórí ọ̀rọ̀ tá à ń gbé bọ̀ ìbéèrè kan rèé tó béèrè ọ̀rọ̀ ó ní ta ló ń jẹ́ Mariam Shetty tí ààrẹ Tinubu yọ kúrò tó yọ orúkọ rẹ̀ kúrò nínú àwọn tí ó fẹ́ yàn sípò mínísítà ìròyìn sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yọ orúkọ arábìnrin kan Mariam Shetty wọ́n ló yọ orúkọ ẹ̀ kúrò nínú àwọn tí ó forúkọ wọn ṣọwọ́ fún àyẹ̀wò sí ipò mínísítà ó fi ẹlòmíràn pààrọ̀ rẹ̀ tó sì tún kéde orúkọ èèyàn kan sí lára àwọn tí ó fi ṣọwọ́ sí iwájú ilé sẹ́nitọ́ Godswill Akpabio tó jẹ́ ààrẹ ilé asòfin àgbà òun ló kéde ọ̀rọ̀ yìí bó ṣe wà nínú ìwé tí ààrẹ Tinubu fi ṣọwọ́ sí ilé ìyẹn ní ọjọ́ ẹtì tó kọjá orúkọ àwọn méjì tí ààrẹ fi sọwọ́ ni Dr. Maria Mairiga àti Festus Kiyamo, Mairiga ni wọ́n fi pààrọ̀ Mariam Shetty ààrẹ ilé kò ṣàlàyé ìdí rẹ̀ tí Tinubu fi yọ orúkọ Shetty kúrò tó sì fi ẹlòmíràn pààrọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ lórúkọ àwọn gbogbo àwọn ìgbìmọ̀ tí wọ́n jókòó ilé wọ́n ní ní òwúrọ̀ ọjọ́ ẹtì yìí òun làwọn èèyàn kan láti ìpínlẹ̀ Kano ni wọ́n kó ara wọn jọ níwájú ilé asòfin tí wọ́n sì fẹ̀hónú hàn lórí fífi orúkọ Ṣẹ̀tì sínú àwọn tí ààrẹ fẹ́ yàn sípò mínísítà lọ́jọ́rú ààrẹ Tinubu ó fi orúkọ abala kejì àwọn tó fẹ́ yàn sípò ránṣẹ́ sílé kí wọ́n bá lè ṣe àyẹ̀wò fún wọn lórí ìyànsípò mínísítà eléyìí tí wọ́n fẹ́ yàn wọ́n fún nínú orúkọ abala kejì yìí ibẹ̀ láti rí àwọn gómìnà tẹ́lẹ̀ rí àwọn ọmọ ilé asòfin àti àwọn ọ̀dọ́ nínú gbogbo àwọn tí ó wà nínú abala kejì yìí orúkọ Mariam Shetty láti ìpínlẹ̀ Kano ní ẹnu kò sí lára rẹ̀ tí àwọn èèyàn sì ń pariwo rẹ̀ kí wá ló dé gan tí ọ̀rọ̀ fi rí bẹ́ẹ̀ àti pé ta gangan òun lárábìnrin Mariam Shetty gangan tí wọ́n ń sọ. So ìròyìn sọ pé ọmọ bíbí ìlú Kano òun ni Mariam wọ́n bí ní ọdún 1979 tó sì kàwé gboyè ní fásitì Bayero eléyìí tó wà ní Kano lẹ́ka ìlera bẹ́ẹ̀ ló tẹ̀síwájú gboyè gíga ní fásitì Stratford ní ilẹ̀ Gẹ̀ẹ́sì níbi tí ó lọ kọ́ nípa ìmọ̀ ìtọ́jú eegun fún àwọn eléré ìdárayá ó wà lára àwọn dókítà tó bá ikọ̀ eléré ìdárayá Nàìjíríà lọ sí ìdíje àgbáyé world athletics champions nílùú London ní ọdún 2012 bákan náà òun ni Mariam ti ṣe oríṣiríṣi ètò ìdánilẹ́kọ̀ọ́ lágbàáyé tó fi mọ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà bó tilẹ̀ jẹ́ wípé kò díje dupò kankan ọmọ ẹgbẹ́ òṣèlú APC ló jẹ́ kódà ó wà lára àwọn tó jìjọ polongo ìdìbò fún ààrẹ Bọ́lá Tinubu nígbà náà gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ ìpolongo gbajúmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ lórí ayélujára òun ló sì tún jẹ́ kí wàá ní àwọn èèyàn ń sọ gan látìgbà tí ìkéde yìí ti jáde ìròyìn sọ pé ní ojú òpó Twitter níṣe ni àwọn èèyàn ni wọ́n ń gba ọ̀rọ̀ Miriam Shetty bíi ẹni gba igba ọtí láti ìgbà tí ilé asòfin ti kéde pé ààrẹ lòun fẹ́ kí wọ́n pààrọ̀ orúkọ rẹ̀ pẹ̀lú ti ẹlòmíràn ohun tí ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ lórí Twitter tó sì dá lórí òun ni pé ṣé ó yẹ tàbí kò yẹ kí wọ́n yọ orúkọ rẹ̀ kúrò díẹ̀ rèé nínú nǹkan tí àwọn èèyàn ń sọ ọ̀rọ̀ pọ̀ táwọn èèyàn kọ sísàlẹ̀ ṣùgbọ́n àlíká gbogbo ẹ̀ tán mo dúpẹ́ lọ́wọ́ ààrẹ wípé ó yọ orúkọ mi kúrò ìròyìn sọ pé nínú èsì kan eléyìí tí ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí gangan ìyẹn Miriam Seti ó ló ń dúpẹ́ gan lọ́wọ́ bàbá o ìyẹn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé lórí pé wọ́n yọ èyí kan yọ orúkọ òun kúrò ó ní lórí èyíkéyìí ìgbésẹ̀ tó bá gbé lórí yíyọ orúkọ rẹ̀ tó sì fi ti Dr. Maiga pààrọ̀ ó fi ọ̀rọ̀ yìí síta lójú òpó Twitter ó ní mo bá Dr. Maiga yọ̀ bẹ́ẹ̀ sì ni mo dúpẹ́ lọ́wọ́ àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ Kano ní pàápàá jùlọ Abdullahi Ganduje tó jẹ́ olórí ẹgbẹ́ wa ní Kano ẹ ṣé gan o tẹ́ tẹ̀mí lójúmọ́lẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ó dùn mí díẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan tí mo lè ṣe tó ẹ̀yin èèyàn wa díẹ̀ ta tún máa mú wá fún ìrìn abala kejì ìròyìn wa á tún pàdé tó bá di ní ọwọ́ ìrọ̀lẹ́ lágbára ọlọ́run Quadri Hamzat ló ti ń kà á. QH TV la fẹ́ máa gbọ́ o QH TV la fẹ́ máa wò ilé iṣẹ́ tẹlifíṣàn ìgbàlódé o QH TV la fẹ́ máa gbọ́ o. QH television dáńgájíá. QH TV la fẹ́ máa wò. ògbóǹjẹ fẹ́gbẹ́ ó tún gbà wọ́ bọ̀. QH TV la fẹ́ máa wò. ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn. QH TV la fẹ́ máa wò. àwọn ètò àwògbádùn lóríṣiríṣi. QH TV la fẹ́ máa wò. ètò eré ìdárayá kò lẹ́nu. QH TV ló fẹ́ máa wò ó ti yá. ìbùdókò ọjà láyé wá sí QH tẹlifíṣàn wa. ẹ̀fẹ̀ ti létí ìlàrúgẹ QH TV lágbádẹ́ fún ẹ. QH TV Accra and beyond.